وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته أخواني فون الله سبحانه وتعالى ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ a jẹ́rìí pé Allah subhanahu wa ta'ala òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún láì pa nǹkan kan papọ̀ pẹ̀lú Allah subhanahu wa ta'ala yìí a sì jẹ́rìí pé anábi sallallahu alaihi wa alihi wasallam ẹrúsìn Allah subhanahu wa ta'ala ni òjíṣẹ́ ni alékún ìkẹ́ Ọlọ́run bá àti àánú Ọlọ́run bá àti albarka rẹ̀ kuma bá annabi sallallahu alaihi wa alihi wasallam àti àwọn ará àtàwọn sahaba ẹ̀ àti gbogbo ẹnìkọ̀ọ̀kan wa náà tí a ń tẹ̀lé ìlànà Nabi sallallahu alaihi wa alihi wasallam àtàwọn tí ó tún máa wá lẹ́yìn wa títí di ọjọ́ gbẹ̀dẹ̀ al eléyìí tí a ń sálàyé lọ́wọ́ òun náà ni ọ̀rọ̀ alìhájẹ̀rù ọ̀rọ̀ nípa yíyan èèyàn lódì nítorí ẹ̀sìn torí ti ẹ̀sìn ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala jíjẹ́nà sí àwọn èèyàn bíbá àwọn èèyàn ṣọ̀tá dídẹ́yẹ sí àwọn èèyàn yíyan àwọn èèyàn lódì ọ̀rọ̀ yìí ni a àti tan ìmọ́lẹ̀ sí si ní ìbámu sí ẹ̀rí tí ó wá ní al-Qur'anu Karim àti nínú hadithu annabi sallallahu alaihi wa alihi wasallam pẹ̀lú àgbọ́yé àwọn salaful umma àwọn eléyìí làwọn nǹkan tí a ń gbéyàwó láti fi ìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé ṣíṣe hajjọ́rùn ìlànà ọlọ́wọ̀bà Allah subhanahu wa ta'ala ni ìlànà náwí sallallahu alaihi wa alihi wasallam ni ìlànà wọn sárafin umma ni ṣùgbọ́n látara ìfẹ́nú àti àṣètò tí ó wà pẹ̀lú àwọn èèyàn láwùjọ wa nítorí ẹ àwọn tí bá ń ṣe iṣẹ́ ẹ̀sìn yìí àwọn ya máa rí wọn gẹ́gẹ́ bí aláṣejù nínú ẹ̀sìn ibi tí a bá àlàyé dé òun náà ni اعتبار المصالح اعتبار المصالح والمفاسد في الهجر اعتبار المصالح والمفاسد في الهجر wíwòye sí àǹfààní àti àwọn ewu àti àwọn aburú tó ń bẹ níbi ṣíṣe hajjẹ́rù síwájú kí a tó ṣe hajjẹ́rù ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé àwọn onífẹ́nú wà máa sá sí abẹ́rẹ̀ ni yarquduna wara'a مراعاة المصالح والمفاسد في الهجر وما ساتلي ọ̀rọ̀ maslaha àti mafsada níbi hajjaru wa ma sátẹ̀lì lẹ́yìn nítorí fẹ́nuwa ẹgẹ́ bí a kùránì sàlàyé pé wa amma alladhina fi qulubihim zayg wa yattabi'una ma tashabaha minhu ibtigha'a alfitnati wa ibtigha'a ta'wilihi wa ma ya'lamu ta'wilahu illa Allah والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب àwọn tí àrùn bẹ nínú ọkàn wọn tí zai ìgúnrí kúrò níbi òdodo tí ń bẹ nínú ọkàn wọn àwọn lẹ́tí jẹ́ pé yattabi'una ma tashabaha min ìrújú làwọn ma tẹ̀lé káàkiri ibtigha al-fitna torí pé wọ́n fẹ́ fi dá fitna kalẹ̀ fún àwọn èèyàn nínú ẹ̀sìn wọ́n fẹ́ fi dá ẹ̀sìn rú máwọn èèyàn lọ́wọ́ wàbtẹ̀rọ àtàwélì wọ́n fẹ́ máa yí ọ̀rọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala sí ibi ìfẹ́ inú àwòyí sí àǹfààní àti àbúrú tí ń bẹ́ bí hajjúrù tó ti pé a ṣe láìkò mọ̀ wípé almasalihu wal mafasidu aburú àti dáadáa tí ń bẹ́ bí ọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀sìn sọ pé tí ẹ̀sìn gbé kalẹ̀ láti máa wòye sí tí mo gbà lérò ní pé wíwòye sí aburú àti wòye sí dáadáa tí ó bá ẹ̀sìn àbí tí ó bá àwùjọ níbi tí a bá fẹ́ ṣe nǹkan kan ní ìpínlẹ̀ kan ní tó jẹ́ sí pé ẹ̀sìn ní ìkàkùn púpọ̀ gidi gan a ò ní máa fi ìfẹ́ inú a ò ní máa fi a ò ní máa fi ṣèdájọ́ lórí àlámọ̀rí yìí tá bá fẹ́ máa kí náà ń pè ní almasalihu kò ń ṣe pẹ̀lú fẹ́nu wa òun láfi ma yàwòrán ìtànkè ní àǹfààní ní tó bá ti wá lè bá làkáyíwá mú láàmà pè láǹfààní ní tó bá fi lè takò làkáyíwá àbárípò nira fún wa báyìí aláburú ni ilé as-Sa'diyyu rahimahullahu ta'ala sọ pé ad-dinu mabniyun 'ala al-masalihi fi jalbiha wa ad-da'i lil qaba'ihi ẹ̀sìn gan orí ìpìnlẹ̀ tí wọ́n gbélé òun náà ni pé ẹ̀sìn ó fẹ́ ma wòye sí kí láǹfààní tí ó bá wa tí ó bá wùjọ wa ni mabniyun 'ala gbogbo ìdájọ́ ẹ̀sìn pátá wọ́n gbé lórí in tó bá lè ká àǹfààní bá wa ni àǹfààní ni gbogbo ẹ̀ ni ó kó bá wa wàdárì fi jalbiha wàdárì lil qaba'ihi wọ́n dẹ̀ gbé ẹ̀sìn kalẹ̀ láti wá ti àwọn aburú jìnà sí wa ni kó lè bá lé aburú jìnà sí wa nítorí ẹ̀nà yìí sòfin ẹ̀sìn kálìbà gbogbo yẹlé ìdáadáa ìlọ́fàtàn ila ma qad البيان عنه في الحلقة الماضية kálẹ̀ gbàgbọ́ yẹ lè dáadáa a ṣe àwọn àlàyé kan lónìí láti ṣe àlékún lórí nǹkan tí a ti ṣàlàyé ṣáájú nínú halkọ̀ tí ó kọjá eré tí a gbé ẹwù lónìí òun náà ni ọ̀rọ̀ ìkan náà olùmọ̀ dáadáa láwùjọ yìí wọ́n sì ń bẹ láyé lónìí asheikhul alamatu abdullahi bin abdulrahim al-bukhari bàbá yìí wọ́n kọ tírà kan tí wọ́n pè ní ta'ammulatun fi mas'alatil hajr ta'ammulatun fi mas'alati al-hajr àwọn ìwòye sí àwọn àkíyèsí nípa ọ̀rọ̀ hajjiru ta'ammulatu àwọn àkíyèsí fi mas'alati al-hajri tó wà níbi ọ̀rọ̀ hajjiru wọ́n fẹ́ pè wá sára àkíyèsí kan àwọn ìwòye sí kan eléyìí tó yẹ kí gbogbo mùsùlùmí tó yẹ kí a kíyèsí níbi ọ̀rọ̀ hajjiru nínú tíra ní page 57 nínú ẹ̀ ọ̀rọ̀ yìí wọ́n fi ṣe halkọ̀ ni wọ́n fi ṣe muhadọ́rọ̀ ni wọ́n fi ṣe lecture ni lecture yìí wọ́n wá sọ di tíra a ta'ammulatun fi mas'alatil hajjiru tabawo page 55 and 57 nínú tírà yẹn ó kọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ òun náà ni alkalamu amma yata'allaqu bil maslahati fi hadha albab wa hal yasqutu alhajru ash-shar'iyyu 'inda 'adami alqudrati 'alayhi kókó ẹlẹ́ẹ̀karùn tí wọ́n sọ̀rọ̀ lé lórí nìyẹn nínú ọ̀rọ̀ yẹn alkalamu amma yata'allaqu bi maslahati أو الكلام الكلام عما يتعلق بالمصلحة في هذا الباب أرنقى آه، مصلحة أرنقى أنفاني تي أقبل في هذا الباب نينو بابو الهجر الكلام عما يتعلق بالمصلحة wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ maslaha ọ̀rọ̀ maslaha táwọn èèyàn máa ń pariwo fi hadhal bab nínú báàbù alhajjur tí a wáyé wà á rí ẹ́sùkò alhajjur ṣẹ̀rọ̀ẹ́yù àti pé ǹjẹ́ ká sí hajjuru fún yàn tó bá àyíǹda adamil qudrati alayhi táà bá ní kàpá láti ṣe nígbàtí a bá ti pà ní kàpá láti ṣe hajjúrù sí hajjúrù tí ó ti kúrò bí ǹjẹ́ hajjúrù ti jábọ́ ǹjẹ́ hajjúrù ti wó táà bá ti lágbára bí so ẹ́rí pé àwọn nǹkan yìí nínú àwọn nǹkan صار الناس يرددون صار الناس يرددون هذه الكلمة wàhádà kalam àwọn èèyàn máa ń gbára ọ̀rọ̀ igan pé a nígbàtí a bá ti lágbára tí yíò lágbára hajjírù ṣíṣe nǹkan yìí ó ti kúrò fún yẹn nìyẹn káṣe hajjírù kò ní máa kò ní máa ṣẹlẹ̀ nígbàtẹ́ tó bá fẹ́ ṣe hajjírù bá lágbára so wọ́n ní nǹkan ilá wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa maslaha nípa ọ̀rọ̀ hajjiru àti wípé ìjẹ́ hajjiru tí Ọlọ́run Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀ ìjẹ́ hajjiru yìí wọ́n ní kí àwọn lè bá sọ̀rọ̀ yìí máa wá dáadáa kọ́rọ̀ yìí bá jìnà sí wa ká lè gbọ́yé wọ́n láwọn rí pé àwọn gbọ́dọ̀ la àwọn kókó ọ̀rọ̀ kan kalẹ̀ tí ọ̀rọ̀ yóò fi súnmọ́ wa dáadáa tá fi gbọ́yé tí ò fi ní jìnà sí wa àgbọ́yé ọ̀rọ̀ yìí tí ò fi súnmọ́ wa àwọn gbọ́dọ̀ sọ yìí ní kókó ní kókó ni, kókó ni awalan wọ́n ní kókó alákọ̀ọ́kọ́ ni pé sábàkọ̀ àǹkọ̀rọ̀rùnà wọ́n ní nínú tíra yìí ẹ̀rìké page 57 ni mo ń ká nínú tíra yìí wọ́n lé ọ̀rọ̀ ti sáájú nínú tíra yìí táwọn fi rinlẹ̀ ayyuhal ahibba sábàkọ̀ àǹkọ̀rọ̀rùnà ká ṣe hajjúrù fún yàn

سبق أن قررنا أيها الأحبة أن الهجر الشرعية عبادة أليس كذلك؟ ونسكو لباني إبيرني شايف شيء عبادة نهجرني مبالا في عبادة نهجرسني ودللنا على ذلك وأنه مأمور به كما بيانه شيخ الإسلام وغيره wọ́n ni àdẹ̀sàlàyé lórí eléyìí wípé hajjiru ìntọ́lọ̀bà ní kẹlá pàwálá ṣẹkáṣe ni ẹgẹ́ bí sheikhul islam ẹgẹ́ báyí sàlàyé ẹ̀ àtàwọn míì tó tún yàtọ̀ sí wọn náà báyí sàlàyé faman qama bihi bi haqqin wa ilmin wa adlin gbogbo ẹnikẹ́ni tí ó bá ń ṣe hajjiru bi haqqin pẹ̀lú òdodo òdodo ló fi ń ṣe kò ń ṣe fẹ́nu kò ń ṣe irọ́ kò ń ṣe nítorí ẹ̀mí ara rẹ̀ tí kì bá ṣe torí tẹ̀sìn bí haqqin wa ilmin bákanáà ó ń ṣe pẹ̀lú ma gbogbo ẹnikẹ́ni tó bá gbé hajjiru dúró ìṣe hajjiru fáwọn èèyàn tó bá gbé dúró pẹ̀lú òdodo wa ilmin tó sì gbé nǹkan wa adlin tó gbé dúró pẹ̀lú déédé tí ó sàbòsí qa'imun bi ibadatin shar'iyyatin irú ẹni báyìí ti gbé ẹ̀sìn tí ó bá ṣẹ̀ríà mu ó ti gbé dúró nìyẹn irú ẹni báyìí ẹ̀sìn tó bá ṣẹ̀rí àmú ló gbé dúró tí ń ṣe yẹn wa ma'lumun anna ad-dina kullahu mabniyyun 'ala al-masalihi wa taqdim al-maslahati ar-rajihati 'ala ma dunaha wọ́n ní àyí tí mọ̀ yí pé gbogbo ẹ̀sìn pátápátá yí tá bá ni pé orí ti وتقديم المصلحة الراجحة على ما دونها bákanáà ká máa ti àǹfààní tí ó bá tó bá fẹsẹ̀ rinlẹ̀ ká máa ti ṣáájú àǹfààní tí ó bá tí ó bá fẹsẹ̀ rinlẹ̀ so ó ti ó ti yé wa ní sí pé àǹfààní tó fẹsẹ̀ rinlẹ̀ ní ká sin lọ́wọ́ ba nínú àwọn nǹkan tá a sì lébi sin lọ́wọ́ ba ò ní ká ṣe hajjuru wa tá a bá ti gbà yí pé ẹ̀sìn ni hajjuru a jẹ́ sí wípé agbọ́rọ̀ lọ́mọ pé gbogbo tán bá ti pè lẹ́sìn àǹfààní ní nǹkan yẹn torí pé lórí kásánfààní gan náà ma ẹ̀sìn lé lórí qala al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala fi zadil ma'ad wọ́n ní al-imam ibn al-qayyim rahimahullahu ta'ala sọ nínú mabna shari'ati ala daf'i a'la mafsadatayn bi ihtimali adnahuma وتحصيل أكمل المصلحتين بتفويت أدناهما بل بينهما صالح الدنيا والدين على هذين الأصلين الإمام ابن القيم رحمه الله تعالى نزاد المعاد سيقي مبنى الشريعة آية بتوان ما شريعة للوري إن كتوان بشريعة للوري على دفع أعلى المفسدتين wọ́n gbé lórí wípé tí aburú méjì bá wà nílẹ̀ ká ti aburú tó bá ga jùlọ ká ti dànù orí agbárin tó gbé ẹ̀sìn lé nìyẹn ibi tẹ́sìn wà ní pé tí a bá wà láàrin aburú méjì ẹ̀sìn ní kọjẹ́ sí pé aburú ńláńlá láti dànù àfọ̀ ọmọ kékeré káburú ńlá yẹn má ṣẹlẹ̀ sí wa gbogbo eléyìí báyìí ẹ̀sìn gẹ́gẹ́ la ń ṣe yẹn wa tahsili akmalil maslahatayn ká actualize kárí pé asọ́dododo eléyìí tó pé jùlọ nínú maslaha méjì tàbá wà nínú maslaha méjì maslaha rí àǹfàní kẹrì àǹfàní kẹtùrì awàwò èwo l'àǹfàní ẹ pé jùlọ nínú méjèèjì èwo l'àǹfàní ẹ pọ̀ jùlọ nínú méjèèjì eléyìí tàǹfàní ẹ bá pọ̀ jùlọ yẹn òun láàmà lé òun láfẹ́ òun láfẹ́ ṣe bìtẹ̀fúwí ti adnáhùmá pẹ̀lú wípé ẹlẹ́ eléyìí tó kéré yẹn kó bọ́ kí eléyìí tí ó tóbi kó lè fẹsẹ̀ rinlẹ̀ fún wa ká lè rí lè tó tóbi fẹsẹ̀ múlẹ̀ ká lè rí àǹfààní tó pọ̀ jùlọ fi múlẹ̀ àti àǹfààní kékeré àti dànù láti faramá àǹfààní láńlá tó fẹsẹ̀ rinlẹ̀ jùlọ ẹ̀sìn nìyẹn بل بناه مصالح الدنيا والدين على هذين الأصلين بل بناه مصالح الدنيا والدين على هذين الأصلين wọ́n ní bóyẹ̀ ní pé kódà gan àǹfààní ilé ayé àtàǹfààní ẹ̀sìn orí ìpìnlẹ̀ méjèèjì náà ni wọ́n mọ́lé lórí orí ìpìnlẹ̀ méjèèjì òun wọ́n mọ́lé lórí وقال العلامة السعدي رحمه الله تعالى في منظومته في القواعد قل ما أقبالني السعدي رحمه الله تعالى ننو أوري وتوقع نقى القواعد الفقهية أما وقوف فقه وني الدين مبني على المصالح في جلبها والدوء للقبائح متسلعيري تلي في أسين wọ́n mọ́ lórí àǹfààní ni gbogbo tán bá ti lè pè lẹ́sìn báyìí pé eléyìí báyìí tàà fi ń ṣe lọ́wọ́ bá ní àǹfààní ni nǹkan yẹn jẹ́ oore ni nǹkan yẹn jẹ́ fún wa torí pé ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ò gbẹ́sẹ̀ kalẹ̀ láti lè Allah subhanahu wa ta'ala gbé ẹ̀sìn yìí kalẹ̀ nítorí kó lè jẹ́ àǹfààní fún wa ni so gbogbo tàà bá ti lè fi rinlẹ̀ pé ẹ̀sìn ni nǹkan yẹn wọ́n gbé ẹ̀sìn kalẹ̀ lórí àǹfààní níbi fífà ní kọmọ fàǹfààní wá fún wa wàdáwò ilé kọba ìhì kó sì máa ti aburú jìnà sí wa ní kọ́lá fi ṣọ́nìhì láha ìgbà tí wọ́n ń sàlàyé tí bàbá wa sáàdì tán sàlàyé kọ́ìdà yìí wọ́n ni hazal aslu azim eléyìí jẹ́ ìpìnlẹ̀ tó tóbi dáadáa wal qa'idatu al-amma tó sì jẹ́ òpó òfin tí ó kárí òpó òfin tí ó kárí ni yadkhulu fiha ad kulluhu gbogbo ẹ̀sìn pátápátá ti kó sínú ìpìlẹ̀ yìí fakulluhu mabniyun ala tahsil al-masalih fi dunya wa din wal akhirah gbogbo ẹ̀sìn pátápátá yanyan orí ìpìlẹ̀ tí wọ́n mọ́lé lórí òun náà ni bí bóòlórí lórí وعلى دفع المضار في الدنيا في الدنيا والدين والآخرة wọ́n dẹ̀ gbé ẹ̀sìn kan láti ti aburujina láti gbé aburujina sí wa ní nílé ayé wa àti inú ẹ̀sìn wa àti ọjọ́ gbéra wa فما أمر الله بشيء إلا وفيه من المصالح ما لا يحيط به الوصف ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ò ní pàṣẹ nkẹ́kẹ́ àfikọ́ jẹ́ pé ilé tó jẹ́ sí pé èyàn ò lè ròyìn ẹ̀ tán àǹfààní tẹ́yàn ò lè mọ̀ tán àǹfààní tẹ́yàn ò lè sọ tán lọ ń bẹ lára gbogbo tọ́lọ̀ bàlìkì bá paláṣẹ ọlọ́run ní pàṣẹ nǹkankan àfikọ́ jẹ́ pé àǹfààní tó wà ń bẹ yọ pọ̀ dípò yí pé kò sẹ́ni tí ó lè mọ̀ tán kò sẹ́ni tí ó lè sọ tán wa ma naha illa wa fihi min al-mafasid ma la yuhitu bihi al-wasf ọlọ́run ò sì ní kọ̀ nǹkankan fún wa pé ẹ má dédì nǹkankan yìí àbíkọ́ yẹ́pá burú ẹ pọ̀ débi wípé kò lè ṣe ròyìn tán ni thumma masala bi dhalik ìgbà tí al-allamatu Sa'di tó wà mú àpèjúwe wá lórí ọ̀rọ̀ yìí wa naqala lil-imam ibn al-qayyim naqlan wọ́n wá mú ọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ al ìdán bàbá wa sọ yí pé الشيخ البخاري àwọn sọ yí pé bàbá tá ń ka tíra wọn yìí abdullahi bin abdurrahim al-bukhari àwọn sọ yí pé ìdán tó bá rí báyìí famaudu il-hajjir ṣe rí ọ̀rọ̀ nípa kásí hajjiru fáwọn èèyàn maudu il tọ́píkì hajjiru tán discourse yìí dákìlùn tahta hadha asli òun náà kó sínú pẹ̀lẹ̀ tán sọ yìí nítorí pé hajjúrù rẹ̀ ẹ̀sìn ni ẹgbẹ́ bàbá ìsàlá síwájú orinlẹ̀ pẹ̀lú al-Qur'an pẹ̀lú aya al-Qur'an pẹ̀lú sunna nabi pẹ̀lú ìpanupọ̀ àwọn sálàfù wípé nínú nǹkan tàà fi ń sin lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala nínú àwọn nǹkan tó lọ́wọ́ba Allah subhanahu wa ta'ala gbé kalẹ̀ ká ma fi sí òun òun ni ká sí rẹ̀ so sheikh sọ wípé hajjiru náà wọnú ọ̀rọ̀ tá ń sọ yìí dákìlù tàhtà àdàl asìlì lè annahu mina dín nítorí pé nínú ẹ̀sìn ni hajjirwa nínú tàbí ń sílọ́wọ́ bá ni hajjirwa fàláyà síhù an yuzharu lè nasi anna hadal bab wahdahu raji'un lil maslaha duna ghairihi wọ́n ní kò lálàáfíà rárá ká ma wá fi hàn sáwọn èèyàn wípé ọ̀rọ̀ hajjirù nìkan láàmà wo maslaha ń bẹ gbogbo àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó kù àwa ní ma sọ̀rọ̀ maslaha ń bẹ tó bá di ọ̀rọ̀ ajírù ní kàrà máa ní ẹ kí ẹ̀ tó lè ṣe ajírù yóò maslaha gbogbo ẹ̀sì pátápátá lórí maslaha náà gbélé lórí tó bá ti lọ́ọ̀mà wo maslaha níbi ọ̀rọ̀ ajírù ọ ma wo níbi gbogbo àwọn ẹ̀rẹ̀sì tó kù náà torí pé ajírù nìkan kọ́ lọ́rọ̀ ẹ̀sìn tó bùkátà maslaha torí pé ad-dinu mabniyun 'ala al àti daf'ul mafsada in ta gbélé lórí nìyẹn so bàbá ní kò lè lálàáfíà láyé àbòsí ní ó sì máa jẹ́ fọwájẹ́ pé nígbàtà bá ń sọ̀rọ̀ hajjiru nìkan lè yọ́ mọ̀ wá sọ̀rọ̀ maslaha láàmà wá lẹ́yìn owó maslaha tàbá dìrí àwọn ọ̀rẹ̀ sí yókù yọ́wà dàgbà wòye sí maslaha ń maslaha tá ń wò àtẹ́lẹ̀ tá wò níbi àwọn ẹ̀sìn tó kù yẹn náà ó náà torí pé gbogbo ẹ̀kwátá ìsìn lọ́wọ́ Allah subhanahu wa ta'ala ni li'anna al-masaliha fi kulli abwab ad-din wọ́n ni torí pé gbogbo àǹfààní àǹfààní àǹfààní tàntẹnumọ́ yẹn níbi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ lítọ̀ li'anna al-masaliha fi kulli abwab ad-din níbi gbogbo ọ̀rọ̀ ẹ̀sìn láti máa lọ́rọ̀ masalihu ọ̀rọ̀ àǹfààní ìbẹ̀lọ́wọ́ lítọ̀ ad-dinu kulluhu mabniyyun wọ́n ni ṣùgbọ́n àwa ń sọ wípé huwa mabniyun ala masalihi wọ́n ma ẹ̀sìn lórí àǹfààní làbúdà an na'rifa al masaliha ló fi jẹ́ pé ọ̀ràn yẹn ní ká mọ kí ni masalihu gan kí náà ń pè láǹfààní gan kìí sì ìfẹ́nú tiwa làwó fi máa wo àǹfààní in tó bá ti wá bá fẹ́nú wa mu a ní maslaha wa ń bẹ tí ò bá ti lè wa dirasatul masalih wal mafasid káwòye sí àǹfààní àti aburú tí ń bẹ nìkan Ọlọ́run bó gbé kalẹ̀ lórí ìfẹ́nú tó bá yẹ pé ìfẹ́nú ń kálukú la máa fi wò ó nǹkan ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìdájú ẹ̀sìn torí pé àǹfààní tó bá ti bá fẹ́nú ń kálukú mu òun ń kálukú ọmọ pè láǹfààní tó wá ní jẹ́ tó bá táà ma fi wo ìjẹ́ maslaha wà ń bí nǹkan àbí kò sí maslaha ń bẹ̀. in táà ma fi sòsùn wọn jama'a òun náà ni ẹ̀rí látọ̀dọ̀ àtànẹ́bí sallallahu alaihi wasallam torí pé àwọn ẹ̀rí látọ̀dọ̀ sallallahu alaihi wasallam òun ni wọ́n gbé ẹ̀sìn lé lórí òun ló sì mọ́kànga tí ò lè sáìsẹ́ nínú ẹ̀ níbi ìwòye ẹnìkọ̀ọ̀kan wọ́n ni هو مبني على المصالح لكن لابد أن نعرف المصالح وهذا يسوقنا إلى الكلام في النقطة التالية wọ́n lọ́rọ̀ ibi tàwà bọ́rọ̀ dé yìí òun yóò drive wa lọ síbi ká sọ̀rọ̀ níbi kókó ọ̀rọ̀ tó kù báyìí tẹ́gbé wọ́n láwọn fẹ́ pín ọ̀rọ̀ yìí sí àwọn kókókókó kọ́rọ̀ yẹn kó lè súnmọ́ wa dáadáa ká lè gbọ́yé kọ́wọ́n bá jìnà sí wa káwọn bá mọ́ gbọ́wọ́kú gbọ́yé so wọ́n ní nígbàtà ti fi ta bọ́rọ̀ idé yìí òun yóò padà wà wá lọ sí di pé ká sọ̀rọ̀ nípa pọ́ìntì tí ó tẹ̀lé òun náà ni kókó ẹlẹ́ẹ̀kejì thaniyan sábàkọ ma'na bayanu jumlati min al-mafasidi a wọ́n ní sábàkọ ma'na bayanu jumlati min al-maqasidi ذكرنا خمس مقاصد والهجر التعزيري والهجر التعزيري داخل فيها كما مر wọ́n àlàyé ti kọjá nípa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àfojúsùn ṣẹ̀ríà sábàkọ̀ ma'ana bayanu jumlati minal makọ́siri ṣẹ̀ríà àwọn àfojúsùn ṣẹ̀ríà gangan lórí àwọn òfin ṣẹ̀ríà àti sàlàyé kọjá lórí ẹ̀ pé kí ni ṣẹ̀ríà ní láfojúsùn tó fi ń sàwọn òfin báyìí tó fi ń sàwọn òfin báyìí àwọn almakọ́siri ṣẹ̀ríà ẹ ti mọ̀ pé márùn-ún náà ni àbí márùn náà ni alákọ̀ọ́kọ́ hizuddin ẹlẹ́ẹ̀kejì al-aql hifzul aql ẹlẹ́ẹ̀kẹta hifzul mal ẹlẹ́ẹ̀kẹrin hifzul nasab ẹlẹ́ẹ̀karùn hifzul ird al-ird gbogbo àwọn eléyìí báyìí òun náà ń pè ní al-maqasidu shar'iyya àwọn kókó tí ṣẹ̀ríà fojú sùn gan tó fi ṣe gbogbo òfin tẹ́ rí nù ṣẹ̀ríà yẹn gbogbo òfin tó wà nù ṣẹ̀ríà tí ó bá ti jẹ́ maksidu alákọ̀ọ́kọ́ maksid bí kẹsìrì sọ́d tí ó bá ti jẹ́ pé àfojúsùn alákọ̀ọ́kọ́ ni yóò jẹ́ pàfojúsùn ẹlẹ́kejì ní ṣẹ̀ríà ń lé lọ tí ó bá ti jẹ́ àfojúsùn ẹlẹ́kejì yóò jẹ́ tẹ́lẹ̀ kẹta ní ṣẹ̀ríà ń lé tí ó bá jẹ́ tẹ́lẹ̀ kẹta yóò jẹ́ tẹ́lẹ̀ kẹrin àbẹ́lẹ̀ karùn-ún so gbogbo òfin ṣẹ̀ríà pátápátá ọ̀nà márùn-ún yìí àwọn àfojúsùn márùn-ún yìí òun ni ṣẹ̀ríà máa ń wòye sí níbi àwọn òfojúsùn níbi àwọn òfin ṣẹ̀ríà so ẹ mọ̀ wá wá síbi ìkọ̀ọ̀kan tẹ́ ẹ bá ti rí níbi kan ẹ rí níbi bòmí wọ́n ní márùn ni zakarna khamsa maqasida zakarna khamsa maqasida àwọn àǹfààní márùn la ṣàlàyé pé ṣẹ̀ríà gbé kalẹ̀ àbí ṣẹ̀ríà máa ń mójútó lórí àwọn òfin tí ṣẹ̀ríà ń ṣe walhajiru ta'ziriyu wọ́n ní ká ṣe hajiru fún èèyàn ká àwọn èèyàn lódì ká jìnà sí àwọn èèyàn kan ká jìnà sí wà sí wọn ká má gbọ́ wà sí wọn mọ́ ká má bá wọn ṣọ̀tá eléyìí tó fi jẹ́ pé tọ́jẹ́ sí pé a fi ń fìyà jẹ wọ́n ni òun náà pè ní alhajiru ta'ziriyu ká hàjárọ̀ àwọn èèyàn nítorí pé a ń fìyà jẹ wọ́n wà ní ìsáwọn sílọ́bàá kàtàkùn wọn lẹ́kọ̀ọ́ dákhilun fiha òun kama marọ ẹgẹ́ báyé sàlàyé sáájú ẹ̀rìkẹ́ mú ibi page 58 láńkà lọ́wọ́ nínú tíra yìí agbé láti page 57 ẹ̀rìkà wọn kan náà ti ń bábọ̀ kó tó débi page yìí wọ́n ti mú ọ̀pọ̀lọpọ̀ àlàyé wá torí pé mú ní tíra yìí gẹ̀yìn ni nípa so gbogbo àwọn nǹkan táwọn èèyàn tí wọ́n ń sọ tí ò dá torí pé ọ̀rọ̀ hajjúrù nínú àwọn ọ̀rọ̀ tó yẹ pé ìfẹ́ nú wọ máwọn èèyàn lọ́wọ́ ni nítorí kí ni torí pé nǹkan yìí rèé àwọn rí kó nira fáwọn táwọn bá ní káwọn máa ṣe àwọn ò ní gbádùn ayé bó ṣe yẹ káwọn gbádùn ayé gbogbo àwọn èèyàn tí àwọn nítàn sọ́dọ̀ wọn àwọn ò lọ́dọ̀ wọn ma ṣẹ́tọ́ ìdásán wọ́n wá ní wọ́n wá ti fẹ́ nú bọ ọ̀rọ̀ yẹn so nítorí ẹ̀ láwọn àfáàfi sàlàyé gbogbo àwọn ìrújú táwọn èèyàn máa ń kó síbi ọ̀rọ̀ hajjúrù yìí so wọ́n ní àlàyé ti lọ lórí pé alhajjúrù tààzìrí yìí ká sí hajjúrù fún èèyàn láti fi fìyà jẹ láti fi fara ní láti fi kọ́ lẹ́kọ̀ọ́ òun náà ti ó kó sínú àwọn dájúdájú ká sí fún èèyàn láti fi kọ́ lẹ́kọ̀ọ́ ṣúrí àìkúbàtà lil maslaha wọ́n ṣe lófin fún wa nínú ẹ̀sìn láti fi fìyàjẹ àwọn èèyàn nítorí maslaha ni ẹ̀kúbà ni ìdíyàjẹ àwọn èèyàn ni ìfìyàjẹ àwọn èèyàn ìfara ní àwọn èèyàn ni lil maslaha nítorí kí àǹfààní lè ṣẹlẹ̀ káǹfààní lè bá ẹ̀sìn níbi nǹkan yìí alhajiru ta'ziri yìí sọ́kí mọ́ sọ pé hajiru pín sí méjì mo ti sàlàyé yẹn alhajiru lè kọ́ yí ń bẹ hajiru tẹ́yàn ń ṣe láti dáàbò bo ẹ̀sìn ara yẹn pé ìfẹ́ ma gbọ́rọ̀ èèyàn báyìí nítorí kọ́ bá da ẹ̀sìn mi rú tí n bá ń gbọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ léwu fún mi gan ìròrí mi nínú ẹ̀sìn lè bàjẹ́ ìròrí mi nínú ẹ̀sìn lè dàrú ó lè jẹ́ sí pé àwọn òròrí tí ẹ̀sìn tako yóò padà wọnú agbárí mi tẹ́mi náà mọ́ tẹ́mi náà ma fi àwọn ọ̀rọ̀ yìí yẹrin ilẹ̀ pé ìntẹ́sì pépè sí nìyẹn kí wá sá fún rú àwọn ọ̀rọ̀ ẹni yẹn kí n sá fún ẹni yẹn pátápátá nítorí àti dáàbòbò ẹ̀sìn mi kẹ́sì mi bà bàjẹ́ ilé náà pè ní alhajiru alwiqa'i alhajiru quran láti inú sunna àti láti inú ọ̀rọ̀ umma lórí ìran ajírọ̀ lẹ́kẹjì náà ti sàlàyé akẹ́ríwánu Qur'an sunna àti ọ̀rọ̀ àwọn salaf bámú ilé tán pè ní alhajiru ta'ziriyu ìṣe hajiru fún yẹn nítorí pé afẹ́bí fìyà jẹ́ ní tán sí hajiru fún yẹn kankára ní kó lè mọ̀ pé aburú lòun إن الهجر التعذيرية شرع عقوبة للمصلحة هجر تعفين في الجيان wọ́n gbé kalẹ̀ lófin láti máa ṣe nítorí kó lè bá máa jẹ́ ìjìyà ni kó sì lè máa jẹ́ sí pé yóò máa sàǹfàní fẹ́ni tán ṣe fún walmaslaha àǹfàní tó wà ń bẹ ayyuwal ahibba ẹ̀yin olólùfẹ́ tá ń bá sọ̀rọ̀ ẹ̀yin olólùfẹ́ wa àǹfàní tó wà ń bẹ tanqasimu ila qismayn ọ̀nà méjì ló pín sí ọ̀nà méjì làǹfààní yẹ pín sí maslahatun amma wa maslahatun khassa àǹfààní kan bẹ́ẹ̀bẹ̀ tó yẹ sí pé gbogbo mùsùlùmí gbogbo àwùjọ ni ó jẹ́ àǹfààní ẹ̀ àǹfààní tó fún káàkiri tó kárí ni ó ní maslahatun amma àǹfààní tó kárí ni ẹlẹ́ẹ̀kejì wa maslahatun khassa àtàǹfààní ọlọ́dani àti kò ní kárí gbogbo àwùjọ àǹfààní méjèèjì ní bẹ̀m̀bì ọ̀rọ̀ hajjúrù ilé tàà ń ṣe nítorí àti fìyà jẹ ẹni tàà ń ṣe hajjúrù fún kó lè mọ̀ pé àìdá lòun ṣe kó lè mọ̀ pá àyọnú sóhun kó lè mọ̀ pá ń bínú sóhun lórí aburú tóhun ṣe nínú ẹ̀sìn yẹn wọ́n láǹfààní méjì wa maslahatun khassa àǹfààní gbogbo èèyàn àtàǹfààní àwọn èèyàn kan pàtó almaslahatul amma àǹfààní tí ó bá òun náà ni pé shuri'at li tahqiqi al-masalih wal maqasidi ash-shar'iyya al-'amma shuri'at li tahqiqi al-masalih wal maqasidi ash-shar'iyya al-'amma wọ́n gbé wọ́n ṣe hajjúrì ìlófin fún wa táàmà fi sin lọ́wọ́ ọba nínú ẹ̀sìn nítorí àti fi àǹfààní rìnlẹ̀ ní nítorí àti jẹ́ kí àǹfààní tí yóò bá àwùjọ wa ìkólè dòdòdó kólè rìnlẹ̀ ní wal maqasidi ash-shar'iyya àti nítorí eh, àfojúsùn ṣẹ̀ríà tó kárí gbogbo èèyàn nítorí ẹ̀nà fi gbé kalẹ̀ wallati minha arba'a al-awwal wọ́n ní nínú ẹ̀ wọ́n lè tó yẹ pé nínú ẹ̀ àwọn àfojúsùn ṣẹ̀ríà mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ tí mo kà nínú àwọn àfojúsùn márààrún yẹn àwọn àfojúsùn márààrún àfojúsùn mẹ́rin kan bẹ́ẹ̀ tó yẹ pé òun ni ìpìnlẹ̀ nínú márààrún tí mo kà lẹ́ẹ̀kan wọ́n ní àfojúsùn mẹ́rẹ̀ẹ̀rin yìí lábàlára hajjiru àtàzírí àfojúsùn mẹ́rẹ̀ẹ̀rin àkọ́kọ́ yìí òun lábàlára hajjiru tá ń ṣe fún yàn nítorí àti kọlẹ́kọ̀ọ́ kó lè mọ̀pá burú lòun ṣe ẹ̀dàkùn tí lọ́wọ́ bá nígbàtí ṣẹ̀ríà gbé àwọn àfojúsùn márùn kalẹ̀ lórí àwọn òfin tawárí mẹ́rin nínú kankan nínú òfin ṣẹ̀ríà kan nǹkan yẹn maslaha rẹ̀ pọ̀ àbí ọ̀pọ̀ ó ti pọ̀ gidi gan alákọ̀ọ́kọ́ ni pé maslaha yẹn wọ́n ṣe nítorí ẹ̀sìn a ma ṣe tààzírù fún yẹn nítorí ẹ̀sìn a ma ṣe alhajiru tààzírí hajiru ìfìyàjẹyàn hajiru ìjẹyàn mọ̀ pé òun sàbúrú aláburú lòun àti yọnú sóhun lórí aburú tóhun sí yẹn nítorí ẹ̀sìn ni yóò dáàbòbò ẹ̀sìn ẹni tí ń yóò sì dáàbòbò ẹ̀sìn àwọn èèyàn láwùjọ pé kan gbé ẹ̀sìn wọn sáfẹ́ nìyí ẹni yíè sẹ́ni tẹ́lẹ̀ gba ẹ̀sìn lọ́dọ̀ rẹ̀ yóò jẹ́ kẹsì àwọn èèyàn lálàáfíà àǹfààní ni àbí yẹsà àǹfààní àǹfààní tó lágbára ni ẹlẹ́ẹ̀kejì nínú àǹfààní òun ni ẹ̀rídùnyàn ìjọmọlúàbíyàn gan protected kúrò níbi kí ìjọmọlúàbíyàn ó bàjẹ́ àtàwọn àǹfààní tó وهي بالتالي تعم المصلحة الخاصة wọ́n ní lẹ́yìn náà rí ó tó والتي تكلمنا عنها في المقصد الخامس من المقاصد الشرعية للهجر التي تكلمنا عنها في المقصد الخامس من المقاصد الشرعية للهجر إذا قاعد سلايين قارئ نبي مقصد لكارون níbi àfojúsùn ṣẹ̀ríà ẹlẹ́ẹ̀karùn nínú àwọn àfojúsùn tí ṣẹ̀ríà gbé kalẹ̀ fún hajjiru walqismu thani wọ́n ní ìpín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àǹfààní tó wà bí hajjiru yìí òun náà ni almaslahatul khassa àǹfààní ẹni láti lè sọ dododo àfojúsùn ẹlẹ́ẹ̀kárùn òun náà ti torí ẹgbẹ́ kalẹ̀ wa huwa intifa'uhu òun náà ni kí èyàn sàǹfàní kí nǹkan yí sàǹfàní min adami kúrò níbi àìsí rẹ̀ yẹn ni pé bíbẹ̀ rẹ̀ sí sí hajjúrù rẹ̀ yóò ma sàǹfàní fún yàn kúrò níbi kíyàn ma sí hajjúrù ìdán wọ́n tó bá rí bẹ́ almaslahatul khassatu tahtaha qisman àǹfààní ẹni kọ̀ọ̀kan wá tó wà lábẹ́ hajjiru ta'ziri wọ́n ní ọ̀nà méjì ló pín sí intifaihu min adamihi wa ruju'ihu sísàǹfààní síse hajjiru fún ìyàn kó sàǹfààní min adamihi wàrùjú ẹ̀hù àti kó jẹ́ sí pé ẹni tí èyàn ṣe ájúrù fún kó lè padà kú bí aburú tá ń torí ṣe ájúrù fún yẹn àǹfààní méjèèjì yẹn ní bẹ́ẹ̀bẹ̀ ẹni tí ń ṣe ájúrù yẹn gẹ́gẹ́ sáǹfààní níbi ájúrù yẹn ẹni tá tún ṣe fún náà òun tó i kọ́sùn bíhi wọ́n ní ṣe wárí ájúrù tí èyàn fi ń dáàbò bú ẹ̀mí ara yẹn kẹ́sì mú òun wà special fẹ́ni tí ń ṣe ájúrù nìkan bẹ̀t hajjúrù tààzírí òun wà fẹ́ni tí ń ṣe hajjúrù àtẹ́ntàn sí hajjúrù fún ni àǹfààní méjì ni ó wà ń bẹ̀ tó jẹ́ maslaha khassa maslaha khassa ẹni tàn sí fún ni àti maslaha tó jẹ́ sí pé àdáyẹrí ẹ̀sà ní fẹ́ni tàn sí fún àti fẹ́ni tí ń ṣe yàtọ̀ fún maslaha àmà pé yóò wúlò fún gbogbo mùsùlùmí tí ń bẹ láwùjọ wọ́n fi mẹ́ni yẹn ẹ̀sìn wọ́n fi lálàáfíà ẹn pé irú yẹn àǹfààní tí ó bá gbogbo àwùjọ nìyẹn yóò tó wá sáǹfààní fún ẹni tí ń ṣe hajjúrù fún rẹ̀ àtẹ́ntàn sí hajjúrù fún ṣùgbọ́n alhajiru liqa'i alhajiru alwiqa'i hajiru tó yàn ṣe láti dáàbò bo ẹ̀sìn yàn ẹni tí ń ṣe nìkan ni ó wúlò fún li'anna al-mar'a lahu an yahjura kulla man yatadarraru bi mukhalatatihi kama marra wọ́n torí pé ọ̀tọ̀ fọ́ mẹ́jẹ́ ènìyàn láti yàn lódì láti jìnà sí gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ sí pé yóò kó nira níbi kọmọ rò papọ̀ pẹ̀lú ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ sí pé tẹ́yàn

bẹ́yìn ó ṣe máa báwọn ẹni rẹ̀ jòkó pọ̀ tí dáadáa òní lápalára rẹ̀ tí ò ní rí oore níbi jòkó pẹ̀lú àwọn ẹni rẹ̀ kò dẹ̀ sí bẹ́yìn ó ṣe máa jòkó pẹ̀lú àwọn aláburú táburú ní ṣe tí nǹkan yóò bá Ànábì wa zahirun

yọ́ wá fi ọ̀rọ̀ alkiyama yàn yọ́ mọ̀ wá fi sàtà ẹ̀tí ẹ̀dàsán àwọn èèyàn kábẹ̀ tó yẹ́ pé àwọn ọ̀rá burú bí kíyàn jòkó tó bìnrin tí èèyàn bá ti wá pẹ̀lú wọn èèyàn náà ní padà burú bí kíyàn jòkó tó bìnrin ẹ máa àfáà wà yóò wà lẹ́ni tí bá zùgbà àìrọ wá àwúzùbìlá àwúzùbìlá yóò bá wà láyín pọ̀ àfá àwúzùbìlá ní kíni àfá wà láyín ti pọ̀ jù ẹ̀sìn ìgbò olè tó bá ẹ̀níyàwó lé ní so àti orísìísí àwọn ìsọkúsọ bẹ̀rẹ̀ ẹmà wàláhì ìyẹn mọ́ sí ọ̀sì pẹ̀lú ẹ̀sìn ni ìyẹn sì mọ́ mú ẹ̀sìn pẹ̀lú ọwọ́ tó ní agbára ni ìyẹn máa mú ẹ̀sìn pẹ̀lú ọwọ́ tó lágbára ní ìgbàtánà bí sallallahu alaihi wasallam sàlàyé fún wa nípa bá ti gbá ẹ̀sìn mú Ànábì ní tamassaku biha wa 'addu 'alayha bin nawajid Ànábì ní ẹgbá ẹ̀sìn yí mú kó le dandan ẹ sì fi eyín kọ̀rọ̀ tẹ́yìn ẹ fi jí mú nígbàtẹ́ bá fọ́ gbá mú tó le tán ẹ tún di eyín mọ́ àti tó tún wá dì mẹ́nu báyìí pé àfà ní tí ó gba kí lọ́wọ́ mi sẹ́ yóò ní agbára àwọn èèyàn tó bá rí gẹ pẹ̀lú kí ní gbogbo àfà ẹ má sùn eléyìí o eléyìí ó pàtàkì nǹkan ìtúpọ̀ sàdẹ́bì sọlọ́sọ́làmù ní ká fọwọ́ yẹpẹrẹ mú ẹ̀sìn wa gbogbo eléyìí ò ṣe nǹkankan tọ̀hún ò ṣe nǹkankan eléyìí bá yẹn tàbá ní ká ṣe eléyìí ẹ̀yìn ní kankankan oríṣiríṣi àwọn ìfẹ́ nú yẹn

wọ́n ní ní níbàmú sí tààtí ń bá bọ̀ wọ́n lá sọ wípé alwájìbù an yas'a al-ibadu ila tahqiqi al-maslahatayn al-'amma wal-khassa ilé tó jọ́rọ̀ èèyàn ó ní kí èèyàn gbìyànjú láti actualize àwọn àǹfààní méjèèjì tí ṣẹ̀rí afẹ́ kí ó bá wa níbi hajjúrù yìí al'amma àǹfààní tí ó a sọ àwọn àǹfààní méjèèjì dòdòdó a fi àwọn àmàlí méjèèjì a fi rinlẹ̀ ma amkana ila dhalika sabila ní gbogbo àkígbà tí èyàn bá ti ní kápá láti ṣe bẹ́ẹ̀ gbogbo àkígbà tó bá ti rọrùn fún wa láti rí àǹfààní méjèèjì fi rinlẹ̀ a gbọ́dọ̀ má gbìyànjú bá ṣe fi rinlẹ̀ ni فإن كان فإن كان فالحمد لله فإن كان فالحمد لله tẹ́yàn ba ire be ku orire ni e wa in lam yakun tí ó bá wá rí méjèèjì ṣe بأن تعارضت المصلحة الخاصة مع المصلحة العامة lábala wípé kò rí méjèèjì ṣe lábala wípé àǹfààní tí ó bá gbogbo èèyàn àtàǹfààní tí ó bá ẹnìkọ̀ọ̀kan méjèèjì forí gbára wọn ó ní láti fọwọ́ mọ́ àǹfààní kanú méjèèjì kò lè ráǹfààní méjèèjì ṣe papọ̀ kó rí àǹfààní gbogbogbò ṣe kó tó ráǹfààní ọlọ́dàn ní ṣe tó bá yẹ pé méjèèjì ló lè rí ṣe irú ẹni bẹ́ẹ̀ á kì kó ríre adúpẹ́ fọ́lọ́mọba tó bá ní méjì ṣe ṣùgbọ́n tó wá pé kò lè rí méjèèjì ṣe látara wípé méjèèjì forí gbára wọn ó ní láti fọwọ́ mú kan kò lè rí méjèèjì kó papọ̀ wọ́n ni falmutawafiqu ma'a òfin òfin àwọn ìpìlẹ̀ òfin ṣẹ̀ríà eléyìí tó dúó dédé tó gúnrí kúrò níbi àṣejù àtàṣe tó ní òun náà ni taqdimul maslahati al'amma káti àǹfààní tí ó bá gbogbo èèyàn káti sáájú ala al-maslahati al-khassa káti sáájú ká gbọ́lá fún lórí àǹfààní tí ó bẹ́ nìkan wọ́n ní kíní yẹ àǹfààní gbogbo èèyàn kan ni àǹfààní gbogbo èèyàn ni eléyìí àǹfààní àwọn èèyàn kan pàtó ni àǹfààní ẹnìkan ni wọ́n wá ní inú méjèèjì o àfikọ́ fọwọ́ mú kan o lè rí méjèèjì ṣe o lè rí méjèèjì tó bá ti lọ fẹ́ fọwọ́ mú kan ìkejì ọbọ̀ ẹ̀rí mi gbọ́yé tó bá ti fẹ́ fọwọ́ mú kan rẹ̀ ìkejì ọbọ̀ ojú ọya rẹ̀ ẹmọ́ rẹ̀ wọ́n wá ní tó méjèèjì àfikọ́ ọpa kan tó bá lọ pa méjèèjì ó pàdánù méjèèjì ni ó lè rí méjèèjì pa jàmáà èwo lè yóò fọ́ mú ẹ́ àlẹ́nu méjèèjì àtìgbà pé yàn fọ́ mú kan inú òbí ọ̀yà àtẹ̀kútẹ̀ èwo lè yóò fọ́ mú so ojú ọ̀yà ọ̀yà ńláńlá òun lẹni tí ọba mọ̀ tí ń ṣe sí gẹ́ni òun ló lè pè báyìí sí olè yóò so eléyìí báyìí ni wọ́n fi ń sàlàyé fún wa wípé tá bá ti rí nǹkan báyìí rẹ̀ àǹfààní tí ó bá gbogbo èèyàn láti síwájú àǹfààní tí ó bẹ́ nìkan wà fi dhalika tahqiqun lil maslahati diniyya wọ́n ni yọ́ a máa bẹ nínú nǹkan tá a ṣe yìí وبالنظر في كلام أهل العلم المحققين وصنيعه ونتباو يسي أراه لما تنجى لما ودودو أتاوى يشتا لما شيء وتعاملاتهم أتباشي له بل أواويا ترى أنهم يراعون المصلحة العامة مع الخاصة واريبي ومن ساكيه سي أنفاني تيو بقبوبوين papọ̀ pẹ̀lú àǹfààní ọlọ́dẹni ni ولا يثربون على من أوقع الهجر للمخالف ولو لم يظهر انتفاعه wọ́n ní àwọn àfá wọn kì ń bú ẹni tí ó bá ń ṣe hajjiru fún ẹni tó yapa sí ìlànà tó yẹ kó máa rìn ẹni tí bá ń ṣe hajjiru fún èyàn báyìí wọn kì ń bú walau lam yadhhar intifa'uhu kódà kò bá máa hàn wípé ẹni tá ń ṣe hajjiru fún yọ sáǹfà níbẹ̀ wọ́n ní sọ pé ẹ nítorí ẹni tó ń ṣe hajjiru fún yìí ẹ̀ sọ wá sọ wá padà fa burú ọwọ́ rẹ̀ lẹ̀ ṣebí tó ń lékún sí ni wọ́n wá nítorí ẹ̀kọ́ a máa bú ẹni tí ń ṣe hajjiru ẹ̀rí mi gbọ́yìn lífà àwọn àfáàṣẹ́ wọn kí ń bú ẹni tí bá ń ṣe hajjiru fẹ́ni tó yapa ìlànà òdodo nítorí pé ẹni tí ó ń hajjiru fún yẹn torí pé fún ẹni tí ń hajjiru yẹn hajjiru yọ kan wá bẹ̀rẹ̀ sí bú pé tó ń sájúrù lọ ń sájúrù ẹwà ẹni tó ń sájúrù fún ní òfíà burú ọwọ́ لا yusarribuna على من awqa ذلك àwọn àfẹ́ wọn kí ń bú ẹni tí ó bá ń ṣerú nǹkan yìí wa hadha laysa min babil hajri liqa'i wọ́n lélẹ̀ yóò sí nínú bábù kò sí nínú bábù hajjúrò níta fi ń dáàbò rẹ ni kama yafhamuhu ba'duhum ẹgẹ́ bí apá kàwọn yẹn ṣe ń gbọ́yé innama huwa min babi tahqiqil maslahati al'amma wọ́n ní abala bí tá gbé abala pé èèyàn fẹ́ actualize àǹfààní tí ó bá gbogbo yẹn ni kódà òun fúnra ara rẹ̀ ọba àmọ́ sàǹfààní ń bẹ ṣé àwọn èèyàn sá sàǹfààní pé ẹni ìyá aláburú ni àwọn èèyàn sá mọ́ òun ọba àmọ́ yapò kíìsì ṣe bí kóhun fún rẹ̀ kọ́mọ́ yapò kíìsì káǹfààní kọba ṣe bí maslára kọ́sọ̀ nìyẹn àbí àǹfààní tara tí ẹ̀ nìyẹn maslára kọ́sọ̀ nìyẹn now maslára àmọ́ wá wà bí wípé gbogbo àwọn èèyàn mẹ́ni yìí àwọn èèyàn sì mọ̀ pé ni ẹni tó yapa sódodo ni ẹni tó sì yẹ káwọn gbẹ́sì àwọn sáfún ni ọwá ti àwáwà láàrin méjèèjì ní táwọn àbá sọ ní pé maslaha àmà yẹn àǹfààní tí gbogbo èyàn ó ṣe táwọn yóò fi mọ̀ yẹn òun ló pàtàkì síwájú àǹfààní tóhun nìkan fẹ́ ṣe lọ pẹ́yà bí kájírù yẹn kó wá sáǹfààní fún kó fi wá fàbúrọ̀wọ́ ẹlẹ̀ tí ò bá fàbúrọ̀wọ́ ẹlẹ̀ táwọn èyàn bá sá ti gbọ́ yé táwọn sí pé ẹni yìí ẹni tí ó kò fẹ́ sí àwọn ẹni mo rò pé ọ̀rọ̀ yẹn clear àbí so wọ́n ni tàbá parí ọ̀rọ̀ ibẹ̀ náà láàdúró sí lálẹ́ inshallah kiri a máa tẹ̀síwájú ní ọ̀la so wọ́n ni a wọ́n ni innama huwa min babi tahqiqi al-maslahati al fi tahqiqiha tahqiqun lil maqasid al-anifi dhikruha wọ́n ní eléyìí tó jẹ́ sí pé níbi ká sọrú àwọn nǹkan yìí dòdòdó ká fi nǹkan yìí rinlẹ̀ òun ni yọ́ ma jẹ́ ìfirinlẹ̀ fún àwọn èròǹgbà tí ṣẹ̀ríyà tí ó ń wòye sí tá sàlàyé lẹ́ẹ̀kan yẹn kulliha gbogbo èròǹgbà yóò pé pátápátá bóyá gbogbo àfojúsùn ṣẹ̀ríà ó pé ni àbí àwọn apá nínú ó báyìí ni ó o díẹ̀ nínú ẹ̀ wàlì haza amfilatun wa adilla wọ́n ni ó ń bẹ fílì ọ̀pọ̀lọpọ̀ àpójú ìta lè mú wa àtàwọn ẹ̀rí menzalik nínú ẹ̀ ni àìní wọ́n ni nínú wọ́n ni táwọn gbàlérò ni pé mura'at al-maslahati al-amma kásà kíyèsí àǹfààní tí ó bá gbogbo èèyàn idha ta'aradat tó bá forí gbárí pẹ̀lú àǹfààní ọlọ́dàn ni àǹfààní ẹnì kọ̀ọ̀kan wọ́n wá fẹ́ mọ́ máwọn àpèjú wá lórí ẹ̀ àwọn àpèjú tó fẹ́ mọ́ mú wá lórí ẹ̀yẹ inshallah kẹrí níbẹ̀ láti wá láti bẹ̀rẹ̀ lọ́la so eléyìí tí ó pàtàkì tí a wallahi agbọ́nrin kẹrin tó yẹ sí pé àwọn onífẹ́ẹnú wọ́n da ẹ̀sìn rú máwọn èèyàn lójú mẹ́gẹ̀ẹ́ wọ́n kàn máa pariwo maslaha maslaha mafsada mafsada ìfẹ́ ẹnu wọn sì ni wọ́n fi ń dìsáìnì maslaha àti mafsada òun fi ń yàwòrán maslaha àti mafsada kìí ṣe àgbọ́yé ṣẹ̀ríà ṣẹ̀rí maslaha gẹ́gẹ́ àti mafsada gẹ́gẹ́ ṣẹ̀ríà ní ṣẹ̀ríà fún so ẹ gbọ́dọ̀ sí di rọ́sà àwọn nǹkan yẹn ẹ gbọ́dọ̀ wòye sí ẹ gbọ́dọ̀ gbọ́yé dáadáa kẹ́ mọ̀ kí ni ṣẹ̀ríà ń pè ní maslaha kí ni ṣẹ̀ríà ń pè ní mafsada kẹ tó lè máa wò wípé ṣe masláhà wà ń bí ajírù ṣe masláhà wà ń bí ajírù ẹwà máa wo àwọn èèyàn yíwà lọ máa mú àwọn àfáà wà tó yẹ ọ̀rọ̀ àwọn àfáà táwọn sọ wípé tí ajírù yẹn tí ò bá jí sí masláhà ń bẹ̀ ẹ má ṣe ẹ̀tí ọ̀nàsán yẹn láwọn máa rí sẹ̀ríkẹ́ ṣéèkì náà sọ wípé tí ò bá jí sí masláhà ń ẹ má ṣe wọn wá nígbàgbọ́ yẹ kí làwọn àfáà yẹn pè ní masláhà gan àwọn ti pé ẹ̀yìn tán pè ní masláhà ni pé àǹfààní ara wa àbáǹfàní tó bá jí bá fẹ́lú àmú pé kí wá láǹfà kò yíkọ̀ sàǹfàní fẹ́ ní ẹ̀nà ẹni ẹ tàà sí ájúrù fún kò títò kò títorí ẹ̀kọ́ fa búrọ́wọ́ ẹlẹ́ ní tó ń lè sí ni ẹni sí mọ́sílá wà mẹ́bá yẹn à mọ́sílá sọ nìyẹn òun lè má sàǹfàní fóun ó sàǹfàní fáwọn ẹlòmí ó sàǹfàní fún gbogbo àwùjọ tó bá yìí sàǹfàní fún gbogbo àwùjọ so gbogbo àwọn nǹkan ẹ̀ làwọn èèyàn ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe bí ájìrù tẹ́ ní ṣe ṣe fẹ́sìn ní ṣe ẹ̀sìn ní ṣe náà tó bá ti jẹ́ pẹ́sìn ní ṣe ó ti sàǹfàní fún torí pé ń sin lọ́wọ́ bayọ́ gbalada àǹfàní nìyẹn àìbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn nǹkan yìí rẹ̀ àwọn èèyàn kí ń kíyèsí àwọn èèyàn kan máa pariwo mọ́síláà mọ́síláà mọ́sádà mọ́sádà wọ́n dẹ̀ máa lọ àwọn àfáà tó yẹ́ sí pé àfáà yìí gbà lérò so nítorí ẹ̀ ni bàbá yìí fi ń sàlàyé àwọn nǹkan yìí kálẹ̀bà gbóyé gan kálẹ̀bà jìnà sí ìfẹ́nú ẹ̀rí pé wàláhì kí ní ọya sáwọn èèyàn lẹ́nu gan àbí àwọn ya sáwọn èèyàn lẹ́nu <laughs> wà tó yẹ pé alhamdulillah wọ́n ní ìlú ṣe wọ́n ń kílẹ̀ sáwọn so ṣẹ́rí wàláhì àwọn èèyàn ti dá ọ̀rọ̀ ẹ̀sìn yìí irú gan àwọn èèyàn ti dọ̀rọ̀ ẹ̀sìn irú so ó dẹ̀ máa ń ó máa ń káyàn lára lọ́pọ̀lọpọ̀ gbà tí èèyàn bá ń rí àwọn nǹkan yìí because àwọn kankan bẹ tó yẹ pé Ọlọ́run Allah subhanahu wa ta'ala kádàrá kójú èèyàn tó ṣẹ́mà tí èèyàn bá wá rí báwọn èèyàn ṣe ń ṣe níbi àwọn àlámọ̀rí ẹmọ àwọn ògbéwọ̀ Ọlọ́run ọba ní táwọn àbá ń sọ kọ́lẹ̀ ní yìí sọ

so àwọn nǹkan yẹn ni láwọn afọ́fù sọ wípé a máa dá mutashabi a máa dá padà sí muhkamu ni ọ̀rọ̀ tó bá ti fẹ́ rú ọlójú dá padà sílẹ̀ tó clear àwọn ẹ̀rí tó bá fẹ́ rú ọlójú wọ́n ẹ̀rí tó clear dáadáa dá padà síbẹ̀ kó fi gbọ́yìn eléyìí ni ìlànà àwọn ẹni so ibà so kí á kàn mọ́ mọ́ dàmú ara wa ká kálẹ̀ wọn ma dẹ̀sì rú máwọn èèyàn lójú alẹ́ láti sẹ̀sà àwọn ibi tá ti ma gbọ́rọ̀ ẹ̀sìn wàláhì mo fi ọlọ́ọ̀bá búra ìfẹ́ ẹnú wà nínú nǹkan tó pọ̀ nínú nǹkan táwọn èèyàn fi ń báwọn èèyàn sọ̀rọ̀ torí ẹ̀rẹ́ táwọn ni ẹ sí wàhálà ni ni ẹ sálàṣe jù ni because ìfẹ́ ẹnú wọn ọ̀bá nǹkan tẹ́ni ẹ ń sọ mu wọ́n ma wò pé tẹ́ni ti le jù náà ẹni jẹ́ mú tí kì bá ṣe pé àwọn ìsọkúsọ àwọn ìdìkudì táwọn yẹn ti dì mẹ́rú ẹ̀sìn kéèyàn gbìyànjú kó yọ dànù pé eléyìí èsì lára ẹrù ẹ̀sìn ẹrù eléyìí tẹ̀sìn kọ́ ẹdì ni ẹyọ kú eléyìí inú ẹrù ẹ̀sìn so kéèyàn dẹ̀ nítorí ẹ̀rù jẹ́ pé àwọn àfáàjẹ́ pé pé dáwà alùsùnàtì wal jama'a dáwà àwọn alùsùnàtì wal wa tarbiya mabniyatun ala wàtẹ̀rbíyà wọ́n mẹ́ lórí pé ká fọ ẹ̀sìn mọ́ kú òun bí orí kí òrí iṣẹ́kíṣẹ́ ọ̀rọ̀kọ́rọ̀ táwọn èèyàn ti kó papọ̀ mẹ́sìn tó ẹ pé nígbàtẹ́ bá ń dá ẹ̀sìn padà sípìnlẹ̀ ẹ̀kàn máa rí pé àwọn ọ̀rọ̀ yẹn ò dé wọn àwọn kò sáwọn sẹ́yẹ̀ nínú ẹ̀sìn bẹ̀sì bẹ́yìn sí ń bọ̀ bẹ́yìn sí ń bọ̀ àwọn èèyàn lẹ́ mọ́ orísun kálukú ń di ẹrù yẹn mọ́ ẹrù ẹ̀kẹwà ń wo sí mọ́sí bí ṣe ń dé ọ̀dọ̀ àwọn èèyàn so àfi kẹyẹ tẹ́síríà kẹ fọ́ gbogbo àwọn nǹkan yẹn mọ́ kẹ yọ gbogbo àwọn nǹkan yẹn kún bẹ́ ilé yóò sí lára ẹ̀ ilé yóò sí lára ẹ̀ ilé yóò sí lára ẹ̀

láti tẹ̀síwájú lórí àwọn àlàyé yìí àti tí ó fi clear sí ẹni kọ̀kan wa kí ni wọ́n ń pè ní hajjẹ́rù gẹ́gẹ́ àti pé ọ̀rọ̀ maslaha àti mafsada táwọn èèyàn ń dàrú láwùjọ wa yìí báwo la yìí fẹ́ gbọ́ yìí tí àádẹ́wà lórí ìròrí tó clear nípa àlámọ̀rí ẹ̀sìn wa in tó ní a láti fi ma bá ètò yìí lọ bóyá ní ìra epo sí jẹnẹrétọ̀ ni àti àwọn nǹkan míì tí àwọn máa ń lo owó fún láti fi jẹ́ kí ètò yìí kí ó má dúró àgbogbo bí a ṣe ń ná sí ojú ọ̀nà lọ́wọ́ Allah subhanahu wa ta'ala kọ́lọ̀bá kí ọmọ ìdùn kọ̀ọ̀kan wá ní ládàá rẹ̀ fẹ́ bèèrè pé inshallah kẹrin tó bá ti dọ̀la so a gba قلت ما سمعتم واستغفر الله لي ولكم ولسائر المسلمين ما آه، ولسائر المسلمين من كل ذنب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته